àwọn ọba yorùbá kan mà tún ti sọ̀rọ̀ o àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí sì ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ yorùbá ṣe ká pé olúwo tilẹ̀ wò ti fara mọ́ ọ pé kí yorùbá nation ó ṣeé ṣe ni kí ni nǹkan tí ọba olúgbọ́n sọ gan-an náà àwọn méjèèjì yìí ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní nǹkan ṣe pẹ̀lú àwọn apá abìkan tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ yorùbá ǹjẹ́ leléyìí á ṣílẹ̀kùn fún Yorùbá Nation láti ṣeé ṣe ṣé wọ́n ti tẹ́wọ́ gbà á pátápátá tọkàntọkàn wípé kí Yorùbá ó dá dúró ni ṣé ìyá ràn wá lọ́wọ́ láti tètè pínyà àbí ohun tí wọ́n ń sọ yàtọ̀ sí ọ̀rọ̀ Yorùbá Nation ìlẹ̀kẹ̀já lé ìlẹ̀kẹ̀já òde ibì kan nílẹ̀kẹ̀ ọ̀rọ̀ yìí ó já sí. kí ìpínlẹ̀ Edo Kogi Delta àti Kwara darapọ̀ mọ́ ilẹ̀ Yorùbá nínú ìgbésẹ̀ àti ètò fún àtúntò kì í ṣe ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá òun ni ọ̀nà àbáyọ sóhun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí, èyí lohun táwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn ọba aláyé kọ̀ọ̀kan nílẹ̀ Káàárọ̀-oòjíire ń sọ, tí wọ́n sì ń pè fún ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ lábẹ́ agbòòrùn Council of Yorùbá Elders (CYE) sọ wípé pẹ̀lú bí ètò ọrọ̀ ajé àti bí nǹkan ṣe rí pẹ̀lú ipò tílẹ̀ Káàárọ̀-oòjíire wà báyìí, àtúntò làwọn nílò kì í ṣe ìyapa. Bákan náà ni wọ́n tún rọ ìjọba àpapọ̀ láti ṣe àtúnṣe sí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó yẹ kó wà lábẹ́ ìpínlẹ̀ tó jẹ́ ti ilẹ̀ Yorùbá, èyí tá a ní kò ì tíì sí àbájáde àti ìyanjú sáwọn ìṣòro tó ń kojú wa. Wọ́n ní kí a tún wá kún ara wa ká lè fẹ̀ ju bá a ṣe wà lọ wọ́n ní kò sóhun tó ṣiṣẹ́ mọ́ lórílẹ̀‐èdè yìí gbogbo nǹkan ti dáwọ́ dúró bẹ́ẹ̀ gbogbo nǹkan ti dojú bolẹ̀ ó ti dàlúlẹ̀ ebi ń para ìlú ọ̀wọ́n gógó gbòde owó náírà ń lọ sókè sí i kò sí iṣẹ́ níta fáwọn ọ̀dọ́ ètò ẹ̀kọ́ mẹ́hẹ ètò ìlera ti fẹ̀gbẹ́ wọn gànná báríbakú ibẹ̀ ni pé ìjínigbé ìṣekúpani ìdígunjalè àìsí ètò ààbò àti ìṣẹ́ tó wọ́pọ̀ pàápàá nílẹ̀ Yorùbá ti wá pọ̀ sí i. Gbogbo bí nǹkan ṣe rí yìí, ẹ̀kọ ò fojú mímu hàn, kò dàbí ẹni wípé ìrètí wà fún orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá nílẹ̀ Káàárọ̀-o-ò-jíire. Wọ́n ní nítorí ìdí èyí, àtúntò nìkan ló lè ṣe kì í ṣe yíyapa kúrò láti lọ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Bákan náà ni wọ́n tún fi kún un pé ó fẹ́ẹ́ jọ wípé iyanrìn ni wọ́n fi pilẹ̀ orílẹ̀-èdè yìí o òun ló fà á tó fi di wípé ó kàn ń túká lójijì ni wọ́n ní àwọn èèyàn káàkiri ẹkùn mẹ́fà tó wà nílẹ̀ Yorùbá ní kí wọ́n ṣe àgbékalẹ̀ ìpàdé àpapọ̀ láti tẹ̀lé àbájáde àpérò ọdún 2014 kí wọ́n sì ṣàgbéyẹ̀wò rẹ̀ dáadáa láti lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán. Wọ́n ní pé ẹkùn ilẹ̀ Yorùbá ní kó ṣagbátẹrù àpérò náà nípasẹ̀ ohun tí wọ́n pè ní àpérò ṣáájú àpérò kí ìjọba sì kó àwọn ìpínlẹ̀ Kwara, Kogi, Edo àti Delta mọ́ra kí wọ́n lè di ilẹ̀ Yorùbá. Ṣé àtúntò ló yẹ? Àbí ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá? Wọ́n ní àìsí ńbẹ̀ la bá wọn dá sí Ọba Olúgbọ́n, Ọba Francis Adéwálé Òjó, àwọn náà sọ̀rọ̀, wọ́n sọ èròǹgbà wọn lórí àtẹ̀jáde wípé kí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan darapọ̀ mọ́ ilẹ̀ Yorùbá láti di Yorùbá kí wọ́n sì máa pè wọ́n gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá láti lè ṣe àwọn àtúntò tó yẹ kì í ṣe ìyapa. Wọ́n ní ohun tí ẹgbẹ́ CYE sọ "kò sóhun tó burú nínú ẹ̀" wípé kí wọ́n kó àwọn ìpínlẹ̀ náà mọ́ra gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Yorùbá kìkì pé kí ẹnu ti kò ní, wọ́n ní lóòótọ́ àtúntò dára ṣùgbọ́n ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà dà bíi ẹni tí ebi ń pa tọ́mọ ọlọ́ṣẹ̀ ń kiri wọn ní ṣáá ti fọ́ tinú tán kó tóó di pé a fọ́ tòde nítorí tinú gangan òun náà ló ṣe pàtàkì ọba francis ní gbogbo ìṣòro tó ń fín wa lápè lórílẹ̀-èdè yìí pàápàá nílẹ̀ káàrọ̀ òjìrè ló ń lágbára sí i lójoojúmọ́ ó ní lóòótọ́ ló jẹ́ wípé à ń pè fún ìgbésẹ̀ láti wá ìyanjú sí i ṣùgbọ́n pàbó lọ̀rọ̀ ọ̀hún já sí onílòótọ́ làwọn èèyàn ń pè fún àtúntò tí wọ́n fẹ́ kí àtúntò wà àti àwọn ẹgbẹ́ lóríṣìíríṣìí tó jẹ́ ẹgbẹ́ Yorùbá ọba àlàyé náà ní ìyẹn kọ́ lohun tó kàn bẹ́ẹ̀ kì í ṣohun tó yẹ ká gbé sí orí báyìí bàbá sì ń fẹ́ fọ ìlú mọ́ tá à ń fẹ́ àtúnṣe sọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ yìí nílò ìgbésẹ̀ tó gíríkì ìgbésẹ̀ pàjáwìrì kò ṣeé fi falẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ọba àlàyé náà ni ó ti pẹ́ tá a ti ń pariwo àtúntò ṣùgbọ́n ká má parọ́ ifá ọ̀rọ̀ náà kò ṣe bí ẹni ń fọre àwọn olórí wa ò tiẹ̀ yà sí wọn dágunlá sí i ni bẹ́ẹ̀ àtúntò yìí ṣé ó máa tán ìṣòro tá à ń kojú ṣá nítorí ìdí èyí ni àwọn ọmọ Yorùbá lójú òwòye tiwọn ni wọ́n ṣe ń pè wípé kí Yorùbá dá dúró o ṣùgbọ́n eléyìí náà kọ́ ló tún kàn ṣùgbọ́n lórí ti ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ tó fẹ́ dara mọ́ àwọn ilẹ̀ Yorùbá ó jẹ́ ìgbésẹ̀ tó dára ṣùgbọ́n ṣá àìtí ìpọ̀jù báyìí lọ àwọn alábọ̀dé wà láàrin wa ṣé omi ò ní tẹ̀yìn wògbé lẹ́nu ṣé kíkó àwọn ìpínlẹ̀ mọ́ wa láti máa pè wọ́n ní ilẹ̀ Yorùbá ló máa wá ọ̀nà àbáyọ sáwọn ìṣòro tá à ń kojú ọ̀kan lára àwọn alẹ́nulọ́rọ̀ nílẹ̀ Yorùbá tó tún jẹ́ gbajúgbajà ọba tó ń sọ bí ọkàn rẹ̀ ṣe rí lórí àwọn ọ̀rọ̀ àti ojú ìwòye rẹ̀ ọba Adéwálé Àkànbí Olú Ìwó ti Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kábíyèsí ni kò sóhun tó burú nínú wípé ká kó àwọn ìpínlẹ̀ míì mọ́ra kìkì wípé tí àwọn ìpínlẹ̀ náà bá ti fara mọ́ tó sì dùn mọ́ wọn nínú tí ìgbàgbọ́ sì wà pé àájọ lájọṣepọ̀ tó dára àwọn lérò wípé kò sóhun tó burú níbẹ̀ nǹkan tó máa ṣe nǹkan tó máa ṣe àǹfààní tó sì máa mú nǹkan rere wá fún wa òun ni ìgbésẹ̀ yìí ọba àlàyé ọ̀hún ni bí a bá fi lè kó àwọn ìpínlẹ̀ yìí mọ́ra níṣe nílẹ̀ yorùbá tún ń tàn kiri tó sì ń fẹ̀ sí i wọn ni gbogbo èèyàn ni yóò wò ni wọn yóò sì máa fẹ́ láti mọ̀ bóyá ohun tó dára ni fún àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹ̀yà tí à ń sọ yìí gan pàápàá nílùú ìlọrin èdè yorùbá ni wọ́n ń sọ ń bẹ̀ wọ́n sì ń kà wọ́n kún ẹkùn àríwá tẹ́lẹ̀ yóò sì yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní gúúsù ló yẹ kí wọ́n máa ka ìpínlẹ̀ kwara mọ́ nítorí kò sí nínú ìpínlẹ̀ tó ń sọ èdè haúsá òní bẹ́ẹ̀ náà ní ìpínlẹ̀ Kogi wọ́n ní bí kò bá sí pé wọ́n bá gbọ́ èdè mìíràn Yorùbá ni wọ́n ń sọ o gbogbo wọn la jọ wa nítorí ẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ní bẹ́ẹ̀ ló jẹ́ wípé agbègbè Ondo àwọn náà súnmọ́ ìpínlẹ̀ Delta tó dẹ̀ jẹ́ wípé bí abájọ kọ́mọ lùbọ́ kò sóhun tó burú oore á túbọ̀ máa gbé agbára wọlé wọ́n ní yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ oore ni yóò sì tún máa gbé agbára ńlá fún wa bí wọ́n bá jọ kó wa papọ̀. Ìyẹn ni wípé bí a bá bí wọ́n bá jọ kó ilẹ̀ Yorùbá papọ̀ mọ́ àwọn ìpínlẹ̀ tá à ń sọ yìí yóò túbọ̀ ro ilẹ̀ Yorùbá lágbára. Wọ́n ní láyé àtijọ́ bẹ́ẹ̀ bá gbàgbé àwọn wọ̀nyí wà lára àwọn ẹkùn ìṣèjọba ìwọ̀ oòrùn kí wọ́n tó pín wa ìyẹn nígbà tí à ń ṣe ìjọba ẹlẹ́kùn-jẹkùn àwọn ìṣẹ́kiri Warri wọ́n wà nígbà náà. Wọ́n ní ọba alayé ìyẹn olúwo ti ìlú ìwọ sọ wípé nígbà náà ẹ máa rí wípé àwọn gan wà lára àwọn ìgbìmọ̀ ìṣàkóso bí ẹ bá lọ wo ibi tí wọ́n ń pè ní house of chiefs ní ìlú ìbàdàn nígbà yẹn wọ́n ní àwọn ará ìpínlẹ̀ yìí wà lára àwọn tí wọ́n jọ ṣe mínísítà ní ìgbà náà. bákan náà ẹgbẹ́ afẹ́nifẹ́re tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ẹgbẹ́ ilẹ̀ yorùbá tí àwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ ti ẹni tó jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ náà ìyẹn comrade Jàre Àjàyí nígbà tí wọ́n ń sọ wọ́n ní èròǹgbà gidi òun ni ẹgbẹ́ CY e gbé jáde yìí síbẹ̀ ó nílò wípé kí ìfinúfẹ́dọ̀ wà kò gbọdọ̀ jẹ́ àfagbáraṣe Àjàyí sọ pé pípín àwọn ìpínlẹ̀ wọ̀nyí mọ́ ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ jẹ́ èyí tí ìjọba àpapọ̀ yóò kàn nípá àti pé àsọyépọ̀ gbọdọ̀ wà láti mọ̀ bóyá ó tẹ́ àwọn èèyàn náà lọ́rùn wọ́n ní ìgbàgbọ́ wà wípé àwọn èèyàn tó wà ní ìpínlẹ̀ Kogi Yorùbá gidi ni wọ́n jẹ́ bákan náà ìpínlẹ̀ Kwara Yorùbá gidi ojúlówó ọmọ Yorùbá àtàtà ni wọ́n bákan náà àwọn èèyàn Yorùbá wà lára wọn wọ́n sì lẹ́tọ̀ọ́ láti wà pẹ̀lú àwọn ọba wọn wọ́n ní bákan náà lọ̀bọ ṣe sorí ìpínlẹ̀ Edo àti Delta ṣùgbọ́n síbẹ̀ lójú ìwòye tiwọn kì í ṣe pé kí ìjọba àpapọ̀ yìí kí wọ́n ní àwọn fẹ́ pàṣẹ rárá o tàbí fipá mú wọn àsọyépọ̀ gbọ́dọ̀ wà kí wọ́n sì faramọ́ kó má bàa di wípé ìjà àti wàhálà tún bẹ́ sílẹ̀ kó má bàa di wípé ìfẹ́ ò ní sí láàrin gbogbo àwọn ìpínlẹ̀ yìí tí wọ́n fẹ́ kó papọ̀ mọ́ ilẹ̀ Yorùbá nítorí ìdí èyí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ohun tó dáa gan-an òun ni ọ̀rọ̀ yìí kí àjọ kọ́mọlùbọ́ kí àwọn ìpínlẹ̀ yìí kí wọ́n darí padà wá sílé gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n ṣá, lẹ́yìn èyí kí àtúntò kó bẹ̀rẹ̀ lórí bí ilẹ̀ Yorùbá yóò ṣe dára teko á ké bí eku tẹ́yẹ á ké bí ẹyẹ. Bẹ́ẹ̀ nínú èrò yín àti àkíyèsí, èwo gan ló dára láti ṣe? Àtúntò ni àbí láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Yorùbá? ṣé gbígba àwọn ìpínlẹ̀ míì mọ́ra gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tó wà lábẹ́ ilẹ̀ Yorùbá ó dára tó àbí kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí kálukú kó dá dúró ká lè tètè wá ìyanjú sí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ṣé kíkó àwọn ìpínlẹ̀ míì mọ́ra òun ni ohun tó kàn báyìí àbí kí ni ojú ìwòye yín gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá